stop! Stop! Stop! Hey! Big you, Why should we come out like that for for for buy? And I like this car too. Oh, this is your plan. This is your plan. You want to kill me? ebute m mgbe ire ebute m na junction dị ụtọ ịfụrụ mgbe m banki were weta obere ego ụmụnna m nyere m ụmụnna m nyere m wee gwa krismas why will you understand why will you understand <laughs> why is it main load Men load ụwa niile na-ene mụ na gị anya bụ ụgbọ kete men load divert agbawa ime obodo I don't understand your language why kai kai kai what is my problem why you come follow shortcut why you come follow up your ways? Now because police them um, they dey for that side kuma i want follow for a certain na im make e dey jump for by for bashan And then they like this cap too. I know your plan. You want collect this little money where my own money give me. Your own money? You give her money? check wait, check wait. again. No, repeat yourself again. Now you talk say your own money you give her money. Chibo, chibo. Umunna mpe na pa umunna. Umunna mbe ji hegu hegu. Amunna onye. Now you take it. Amunna onye gweri gwa gbogbo here. Na bia amunna kwam kwam kwanan eh ya ake yi dalla lahiya kale wallahi ai kwana bi wannan mutum wallahi my question one eh i want take him for for ama wale kuma i come follow for here then they go for ama wale correct one na short quote go for ama ni kuma i dey go for ama wale say the quote eh na short quote go ama wale oh ekurumi eku i said it one negumo ko so na ni ma ohia na etai i said it ehuna ya ibona yosbo ya afata go support wọ ya o nweghị he ịnwa bidoro ịnwe ọ nweghị ihe ma ọ naghị bido kwukwu go support that that that Robert da shi dalla san ji ma ko this one get for Now go gode kai kai it is smoke igbo oh your plan you yeah. you, you you well i don't blame you And when you made enweghị m eji itagota because you don't know where they go today tata bụ to ọmụmụ ọkwa aka m ezi oyi m eh. chris chukwuemeka aka oke nwa Sankey. oga i don't understand you, why you go understand because today no be your birthday why you go understand hey? why you go understand tata awunche talk wakam chris chukwuemeka ihe a na-achọ aka oke nwa sankibo he's from umuchuoke amigbo in nwangene local government of imo state huh? he based in england ana m agwa gị na to anya asọmmiri which means ana m agwa gị asọmmiri no no ways no ways i don't blame you n'ụlọ ya bụ gịnị ọrụ ihe a na-achọ ọjụụ ga a na-awara oke nwa si mụ mee gịnị mụ wichi ya ọga ya happy birthday long life and prosperity wichi ụmụ ya Gabriela Nzubechukwu dike na Angela Chikaima dike si m na mme gịnị mụ wichie nna ha happy birthday long life and prosperity gụburu m na-agba ime ọhịa na-agba ime ọhịa Now <laughs> they never leave. they have left you behind. <laughs> oke nwa sankibo ogologo ndụ n'ala isi ike ihe akụ akụ ihe enwe enwe